bákẹ́rẹ́ ti wà ń bí o ẹlẹ́hàn náà ti wà ń bí Mr Ismail ẹ kalẹ́ ẹ kalẹ́ sà yes sir ó yà mí lẹ́nu o wọ́n náà ti fàyàwó fọ́kọ wọ́n níyàwó ọmọ bó ṣe kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá rẹ̀ lọ́dọ̀ yín ó ti bí ìbejì sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni olóòtú. ó ló ṣe jẹ́. ó ṣẹlẹ̀ pé mo ti ń fẹ́ láti bíi two and a half láti ń fẹ́ra wa sọ́nà so ìgbà tí mo dẹ̀ ń fẹ́ ó lóyún kan fún mi nígbà kan tó bàjẹ́ àwọn mọ́mí ẹ̀ lé mi bí ẹran ni nígbà yẹn kódà mi ìfojú kan ọ̀nà hospital ló wà létà ràn tára ẹ̀ ṣe àpàdà ríra àtúnbí fẹ́ǹdà ara wa lọ àdéhùn tó kọjọ wà láàrin wa ni pé a máa fẹ́ra wa àdéhùn tó jọ wà láàrin wa nígbà tó dẹ́ yà òdìjọ́ kan ó dé ó náà mọ bó ṣe ń ṣòun ó ń ṣẹ́bi ti báwo ó ló dà pé òun ti lóyún ọ̀nà ó ti ná yàn ká again nìyẹn oyún ò ṣe parọ́ ẹ̀ kí a lọ ṣe test nígbà tá a lọ ṣe test wọn ní oyún oṣù méjì wà lára ẹ̀ èmi wò pé láti prepare láti yọjú sílẹ̀ wọn torí a ti ṣàṣìṣe ń bẹ̀rẹ̀ yẹn ìgbà tí màá. ọ̀rẹ́ ti ṣàṣìṣe tẹ́lẹ̀ náà nígbà tó lóyún alákọ̀ọ́kọ́ ti ń lé ẹbí ẹ̀ràn tó padà wálé yìí kó tó ní kejì kẹ́ tó pẹ́ ṣàṣìṣe hàn kí ló dé tó ọ̀ lọ yanjú tó wọn ó lé ọbí ẹ̀ràn lákọ̀ọ́kọ́. ẹ̀rù ló ń bà náà ti padà lálẹ́ wọn torí ilé wọn ṣe ibi téèyàn lè kó fèrè wọ. ok reason why tẹ̀lé òṣèlú bá mi àti padà lọ́lé wọn nìyẹn. so last thing gbà tó dẹ̀ ti rí pé bí a ó padà wá bá mi ó náà tún ti lóyún ta lọ ṣe test ọ̀nà oyún two months ló wà lára ẹ̀ bí àtọ̀ ọ̀nà oyún two months wà lára ẹ̀ bí a bí ijọ́ kẹta tó fẹ́ travel ló wá bá mi ta lọ ṣe test yẹn ó dẹ̀ sọ fún mi pé òun lọ sọ́dọ̀ grandma kan láyé tẹ̀ wípé bẹ́ẹ̀ lòun lọ wípé àmọ́ tóun bá ti fẹ́ bímọ òun máa wá sí Ìbàdàn mo ní kò sí problem so ọ mọ̀ pé wọ́n ṣègbéyàwó fún. mi ò ṣókùnkùn sí mi mo fi ọlọ́run àbí yàrá òsùlẹ̀ láì ṣẹlẹ̀ rẹ̀ sọlá lẹ́nu àṣàlá mi mọ nǹkan kan ó ṣókùnkùn sí títí di mo jókòó tì yín yìí mi mọ nǹkan kan títí di wákàtí ọ̀wẹ̀ adẹ̀ ń pera wa lójoojúmọ́ lójoojúmọ́ kódà hundred fún mi tó fọ́ lójú lánàá ni mi bá mú wá mi bá play gbogbo báyìí ń pera wa wà rékọ́dù gbogbo èèyàn dẹ́ mọ̀ mọ́ mi bíṣọ̀bù ọ̀dọ̀ lábẹ́jà kò sẹ́ni tí ó mọ̀ ipẹ́ nìkan ò mọ̀ lábẹ́jà yẹn kò sí ẹni tí ó mọ̀ mọ́ mi so ọmọ oh, pọ̀dọ̀ ọkùnrin lọ́wọ́ ó lóun wà lọ́dọ̀ ìyá kan girama òun láyé tẹ̀. mo fi ọlọ́run ànábì yàrá sílẹ̀ láì ṣẹlẹ̀ rí tí n bá parọ́ mi ì mọ nǹkan kó ṣókùnkùn sí mi. so nígbà tí ní kúkúrú nígbà tó wá di pé ó pè mí níjọ́ Tuesday pé òun fẹ́ wá sí Ìbàdàn pé kò sówó lọ́wọ́ òun pé òun mọ bó ṣe ń ṣe ah, mo dẹ̀ ní ok báwo mo fẹ́ send account number kan sí mi ó dẹ̀ send ẹ̀ sí mi mo dẹ̀ bá lọ send five thousand naira síbẹ̀ nígbà tó máa dé Ìbàdàn bí aago mọ́kànlá alẹ́ ló dé condition tí mo bá ẹlẹ́ran ara lèmi náà mi lè filẹ̀ mo rọ̀ọ̀ṣẹ̀ torí ara ti ń ṣe àti ń romira mm-hmm. mo ṣáà rọ̀ọ̀ṣẹ̀ lálẹ́ yẹn nígbà tó máa tó bí ìjọ́ kejì síjọ́ kẹta ó bímọ nígbà tó bímọ yẹn tán ó bí ìbejì ìgbà tó máa bí ìbejì yẹn èmi wá sí ṣọ́ọ̀bù níjọ́ sátọ̀dẹ̀ pé kí wọ́n á pa àwọn àgbàlagbà kán lè tẹ̀lé mi lẹ́yìn torí kò ń ṣe nǹkan tèmi nìkan lè dá ṣe nígbà tí màá dé ṣọ́ọ̀bù mi mo àwọn ọlọ́pàá Hm, mo tẹ̀ lọ́lé mo lọ fún àwọn ọmọ mi bíi mélòó kan mo lọ fún wọn lówó oúnjẹ àwọn àgbẹ̀kọ́yà tó wà lọ́dọ̀ mi náà ń béèrè mi ṣọ́ọ̀bù mo ní mò ń bọ̀ wọ́n ní máa lọ ni wọn ló dẹ̀ dúró dé mi kí n tọ́jú àwọn ọmọ mi tán nígbà tí mo dẹ̀ tọ́jú àwọn ọmọ mi tán àjọ dẹ́sọ̀ nígbà tí màá débẹ̀ mo bọ́ ọlọ́pàá ọlọ́pàá náà arrest mi mo ní kí ni mo ṣe wọ́n ní kí mi má bí nǹkan táwọn ṣe hm, wọ́n náwó mi síwájú wọ́n fa kọ́ọ̀pù sí station alákàrà nígbà station alákàrà mo bá àwọn bàbá next thing wọn náà ti ń wá ẹlẹ́yà yìí kankan ó ti hàn ẹ̀tọ́ ọlọ́pàá yẹn béèrè lọ́wọ́ mi pé ibo lẹ́lẹ́yà wà mo ní ah, ẹlẹ́yà kò lè tó yẹn ẹlẹ́yà wà tẹ́ bá fẹ́ rí ẹ̀ka lọ torí mi lè deny nígbà tó dẹ̀ máa rí ọba lọ́dọ̀ mi tó ti bí ìbejì ó ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́sibítù ó ṣẹ̀ délé tó ti bí ìbejì fún mi ọkùnrin àtọmọ ẹ̀ station nígbà tá station tọrọ yẹn fẹ́ máa dàbàrú ó ní kó máa wulẹ̀ ó ní pé gbàtọ́ dẹ̀ tán kọ̀ pọ̀wọ́ mi èmi ṣáà dọ̀bálẹ̀ mi ń bẹ̀bẹ̀ mi tí mọ̀kàn tó ń ṣẹlẹ̀ èmi ṣáà dọ̀bálẹ̀ mi ń bẹ̀bẹ̀ next thing ó dẹ̀ fẹ́ràn ara ẹ̀ sọ̀rọ̀ wípé òun ti ní oṣù méjì kóun tó lọ sáyé tẹ̀ nígbà tóun dá ayé tẹ̀ ó ń pè mí àjọ ń pera wa èmi ò mọ kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ mi mọ̀ bí wọ́n fi fọ́kọ bí wọ́n fi fọ́kọ mi mọ̀ kọ́kọ́ ń pa níwájú ọlọ́run àtàwọn bí yàrá sílẹ̀ láìsàn àdàlọ́sí next thing wọ́n wá sọ wípé oògùn ni mo fi fẹ́ oògùn ni mo fi mọ́ lẹ́yìn ọlọ́run ọba tí mo gbójúlé mi ní oògùn mi ni kankan ju kí n kírun lọ kí lè kí pọ̀ lọ. iṣẹ́ kí náà ṣe. mo ń ṣiṣẹ́ kápẹ́ńtà mo dẹ̀ tún ṣiṣẹ́ ayọ́kọ̀ndẹ̀ mo ní àwọn haúsá tó máa ń ṣá ayọ́kọ̀ndẹ̀ wà fún mi ṣọ́ọ̀bù mi wà lábẹ́ ìjà mo yẹ ṣe ṣọ́ọ̀bù tó wà ṣáṣá yẹn náà ẹnugbà tó bímọ ọjọ́ kejì tó bímọ mo sáré ṣe ṣọ́ọ̀bù yẹn pé kí n ni pé ni mò ń ṣe ó wá sí ṣọ́ọ̀bù mi ó wá ṣe tébù tó fi máa ń gé láìláà. ok so ìgbà tí mo fẹ́ mọ̀ àwọn méjì ni mo mọ̀ èkejì ò bójú bí àtàṣà àjọ sọ̀rọ̀. ẹ bó ló ṣe wù ọ́. ìkejì yẹn ni mò ń bá sọ̀rọ̀ ṣé ti yẹ yín ìkejì yẹn ló jẹ́ kí n mọ bí mo ṣe fẹ́. ìkejì yẹn gan ló fẹ́ fẹ́. ìkejì yẹn gangan ni mò ń bá sọ̀rọ̀. tó ń bẹ ẹ bá sọ̀rọ̀. tó ń bá mi bá sọ̀rọ̀. ẹ kí ló wù ẹ lára rẹ̀ o ò rojú ẹni tó fẹ́ fẹ́ náà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ̀mọ̀ èmi ò rí àmọ́ gbà tí kejì ẹ ti rí ó ti explain fún mi pé kì í má wọrí pé kò sí mo dẹ̀ béèrè pé ṣé ilé ọkọ ló wá wọn ni kò sí ilé ọkọ. no ṣé ìkejì ẹ ṣé o sọ fún kejì ẹ pé òun wáyàwó ni bóòdù ẹ ti bẹ̀rẹ̀. mo sọ fún kejì ẹ pé mo láìkẹ ìyẹn wá sọ pé òun ò sí ní i pé òun ti ní ẹni tó òun fẹ́ ipa àmọ́ wọn bá mi bá ọ̀rẹ́ òun sọ̀rọ̀ mo ní ṣé kò ń ṣe ilé ọkọ ló wá ó ní kò sí ilé ọkọ. bóòlù ṣe wá mọ̀ tẹ́ntẹ́n fẹ́ bọ́ bá sọ̀rọ̀ ṣe rí ojú sáré yẹn kọ́ mọ rí téèyàn bá fẹ́ fẹ́ yẹn tó fi wá àbí bó ṣe wá kọ́ ni. bó ṣe wá lélẹ̀ dáadé gbogbo nǹkan tí ọlọ́run bá ti kọ ọlọ́run kọ it's all right mi mọ bó ṣe jẹ it's all right. ẹlẹ́yà salamu aleykum. aleykum salaam. bó lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ mà ìtí mo kọ́ fẹ́ bí mà kẹ́tì ẹ̀ tó lọ jìnnà ẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ irú ìgbéyàwó wo lẹ ṣe pẹ̀lú ara ayé tẹ̀ ọkùnrin yẹn wù yín ni àbí àwọn bàbá fọ́ọ̀sẹ̀ pé ẹni tó gbọ́dọ̀ lọ fẹ́ ni. ẹ ṣeun gan san wọn náà jẹ pẹ́ fún wa san. àmín. iléeṣẹ́ yín ò ní bàjẹ́ san. àmín. àwọn òbí méjèèjì náà mo ti ṣẹ̀ wọ́n mo dẹ̀ ti ṣe ọlọ́run náà ọlọ́run bá kó ṣàforíjì fún mi. àmín. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ẹ̀rù ní bá mi láti fèsì bàbá tó bí mi lọ́mọ ẹ sábà mi tọrọ àforíjì lọ́dọ̀ wọn kí wọ́n ṣàforíjì fún mi pé kí ni ọlọ́run kò ṣàánú ó ṣẹlẹ̀ wípé nígbà tí wọ́n fẹ́ fún mi ní ọkọ̀ so ẹ̀rù wa ń bà mí láti sọ fún yín pé oyún ti wà ní ara mi so mo ṣáà ronú pé báwo ni mo ṣe fẹ́ ṣe ìgbésẹ̀ yẹn pé tí mi tún fi ní ewé kínní so mo wá ṣáà rò so ibi tí mo ti wá rò wá ni pé ah, pé tí wọ́n á tún fẹ́ ilé ni so wọ́n á bí mi léèrè pé so tẹ́ mi lọ́rùn ah, tó mi lè mi lè sọ̀rọ̀ torí ibìkan tí wàá tó ẹ tí máa sọ̀rọ̀ tí wàá tó wàá tó yan ẹlòmíì náà wà fún mi ni so mo gba ká ẹ̀ mọ́ mo fi fẹ́ ẹni náà so nígbà tí mo dé ọ̀hún nígbà tí mo dé ọ̀hún tó kí n dẹ̀ tó dé ọ̀hún o ni mo ti sọ fún ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi pé tó pé ẹ̀mí ìsinlé o pé ọ̀rọ̀ gírámà mi ni mà níwájú ọ̀la àti èèyàn kò sí ẹ̀yìn kò mọ̀ pé mo ṣe wedding pẹ̀lẹ́ lómi so nígbà tó dẹ́yà tí mo tí mo wà ń bẹ̀ àjọ ń pera àjọ ń sọ̀rọ̀ tó nígbà tó wá tó táìmù tí mo fẹ́ bímọ tí mo dẹ̀ pé kì í ṣe ẹni yìí ni olóyún ó mo fi wá pèpè tó mo ń bọ̀ wá sí ó mo fi wá pèpè tó pé mo ń bọ̀ wá sí Ìbàdàn so mo wá ní pé kó sẹ́ǹdì owó fún mi so ó mo fi wá wá sí ó mo fi wá dé sí. Si, ìbàdàn so ńgbà tó dẹ́yà tí mo dẹ̀ dé síbẹ̀ so ńgbà tó dẹ́yà tí mo dé síbẹ̀ ńgbà tó wà ẹni tí mo ńgbà tí mo wá bímọ so tí ibi tí wọ́n ti ń wá mi so àwọn oníṣẹ́ṣàn ṣáàdì ńgbà tí wọ́n dé tán ni pé ah, i pé station pẹ̀yìn pé àwọn ti station fẹ̀yìn pé wọ́n fẹ́ rí wa o ah, ok ńgbà mo débẹ̀ mo bá àwọn bàbá mi ń bẹ̀ mo bẹ̀ everybody náà ń bẹ̀ so ńgbà tí wọ́n dẹ̀ ṣàlàyé mọ́ ah, ni pé bò ni ọ̀rọ̀ ṣe jẹ́ mo wá ṣàlàyé ẹni tí wọ́n fi fún mi náà ìyẹn náà wà níbẹ̀ so ó jókòó sí ibi oyin ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ so wọ́n á ṣàlàyé so wọ́n á bi mí léèrè pé lágangan ni ó ní ọmọ mo dẹ̀ ní pé Ismail ni ó ní oyún inú mi bẹ́ẹ̀ ni yẹn ṣe lọ́n tiẹ̀ mi so nígbà tó dẹ̀ yà àwọn ní station wa sọ pé pé pé báwo ni pé kí ni wọ́n á fẹ́ ṣe síbẹ̀ nígbà ìyàwó mọ́dẹ̀ yanjú rẹ̀ láti ibi ibẹ̀ ṣùgbọ́n àtò wá ya wọ́n wá ní pé kí ló dé tí kò fi wá yọjú sí i nígbà tí ọ̀rọ̀ rí báyìí. ẹ jẹ́ ń sèfì ní àwọn stress kan because ẹ ti establish àwọn ẹni tí mo fẹ́ kẹ́ establish ó dà pé nǹkan kan náà ni ẹ̀yin àti Pankẹ́rẹ́ ń sọ náà ẹ jẹ́ ń bí náà nǹkan kan nínú ọ̀rọ̀ yín gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ ń júwe ọkùnrin ayé tẹ̀yẹn pé ẹni tí wọ́n fi fún mi ẹni tí wọ́n fi fún mi that means pé kì í ṣe pé ẹ̀yin gan-an ẹni yẹn kò wù yín rárá àwọn bàbá ni wọ́n ní kẹ́ ẹ fẹ́ yes or no ẹ fèsì sọ̀rọ̀ yẹn mà ẹni tí ó wà láti wíwá láti ayé tẹ̀yẹn kò wù yín rárá àwọn bàbá náà ní kẹ́ ẹ fẹ́. wọn ò ní kí n fẹ́ ń tí pa ṣùgbọ́n ẹ̀rẹ́ mọ́ máa ń ṣàlàyé fún wa wọ́n ní pé tó bá wù wá pé ká sọ tí ó bá dẹ̀ ti wù wá pé ká sùn. good kí ló ta ló mú wa ta ló mú wa ta ló mú ẹnìyẹn wa. ọ̀rẹ́ dáàdì mi ni sá. ọ̀rẹ́ dáàdì yín fine fine ìgbà táwọn wa sọ pé tó bá wù yín kẹ́ ẹ sọ tí ò bá wù yín kẹ́ ẹ sọ kí ló dé tẹ̀yìn ọ̀wá sọ fún bàbá pé eléyìí ò wù mí o. ẹ̀rù ni bá mi ní sá. bàbá yín le tó yẹn ni. embarrassment ẹ wá kó bá wọn yìí ṣé kò wá pọ̀ pẹ̀lú irun tí wọ́n gbé lọ́wọ́ ìdọ̀tí gbáà ni nọ́mbà wà nìyẹn nọ́mbà two ma, nígbà tí bò lẹ́sẹ̀ láti pọ̀ pẹ̀lú pankẹ́rẹ́ gan inú ilé rẹ̀ ni àbò ń lọ wálé yín àbí bò ló ṣe jẹ́ bò lẹ́sẹ̀ ṣe because tí mo bá jókòó ti kí n tó pé mo mi náà ń gbé ti cooperative kan kì í gbé ní tí má jókòó ti àwọn ẹlẹ́hàá nínú mọ́tò in fact ní ìkíni free tí máa fi sọ̀kalẹ̀ tí n bá ráǹfààní àti jókòó ń bò mí mo máa dìde lẹ́gbẹ̀ẹ́ lẹ́yà kí n bọ́ bẹ̀ mo máa rí aṣọ yìí gẹ́gẹ́ bí aṣọ àpọ́nlé aṣọ iyì ẹnikẹ́ni tó bá ti lè lò ẹni àpọ́nlé ni lójú mi ẹni iyì ni. nígbà tẹ́ ń lọ sọ́dọ̀ pankẹ́rẹ́ ṣé ẹ gbàgbé pé wọ́n ti lé pankẹ́rẹ́ rí nílé yín ìyẹn ló ń sọ pé bàbá àtìyá yín wọn ò tẹ́wọ́ gba pankẹ́rẹ́ kí ló dé tẹ́ ẹ tún tẹ́ra yín lẹ̀ fún pankẹ́rẹ́ tí bàbá àtìyá yín ò tẹ́wọ́ gbà ǹjẹ́ ní any justification for that ma pé ìdí yìí ni mo fi ṣe bẹ́ẹ̀ àbí ẹ lọ tẹ́ra yín lẹ̀ fún pankẹ́rẹ́ kẹ́ ẹ lè bá a tírìtì àwọn bàbá yín àti ìyá yín kí pankẹ́rẹ́ ó lè pé ọ̀tán di yín àbí ọ̀tán di yín ẹ̀yin tẹ́ ẹ lé mi ń jọ́ kínní àná èmi náà lọ́mọ yín bíbejì fún yìí ní tẹ́ ẹ bá wá fẹ́ ṣe báyìí ṣé kìí ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rò pé bàbá yín àti ìyá yín nìsín wọ́n ti wọ́n ti di yágbọ́n wọ́n ti di yágọ̀ lọ́dọ̀ pankẹ́rẹ́ torí pé wọn ò lẹ́nu mọ́ kò sí tí wọ́n lè ṣe mọ́ báyìí nítorí pé òkùnkùn ti bímọ fún pankẹ́rẹ́ àwọn ti bídẹ̀ dọ̀bálẹ̀ fún bàbá yín bàbá yín ò gbà dọ̀bálẹ̀ o ṣùgbọ́n wọ́n dọ̀bálẹ̀ ti ìlànà ẹ̀sìn nítorí pé wọ́n fẹ́ ọmọ wọn irú ọmọ tẹ́ ẹ fún pankẹ́rẹ́ gan irú ọmọ wo gan náà pè nínú Islam ṣé a ti ṣàtúnṣe àwùjọ báwọn àbá àbàwùjọ jẹ́ lẹ́yìn pé bàbá yín dáríjì yín ṣé bàbá yín nìkan lẹ sì ṣẹ̀ báyìí àwọn tí wọ́n ń gbé àyíká pankẹ́rẹ́ tí wọ́n ń fojú ẹni yìí ẹni ẹ̀yẹ wo àwọn ẹlẹ́hà ṣáájú àkókò yìí kí ni ẹlẹ́hà kan lè sọ fún wọn mọ́ tí wọ́n mọ̀ wò pé ó yàtọ̀ sí ajáde ṣé àwọn ajáde míì gan-an ṣé ò nípa mọ́ ara ìkóra ẹni ń jánu báyìí ju ẹlẹ́hà mi lọ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ń bira yín ó yẹ kí ó máa bà yín nú jẹ́ torí bàbá yín wáyé lórí rédíò yìí o akéde rẹ o bàbá yín wáyé lórí rédíò yìí nígbà tán wáyé o ìbàdàn gbọ́ o ẹ mọ̀ pé wọ́n ń wáyé o ara àǹtí ọ mọ̀ pé wọ́n ń wáyé o ṣùgbọ́n síbẹ̀ náà ara ń ṣe yín bẹ̀ ń ẹ sì wá bímọ bí ẹ sì ti nífẹ̀ẹ́ èèyàn kan you have the affection the love tí Bakari ọba wọṣọ tó bá wà ní hòhò tí gbogbo ayé bá ń sá fún tó bá ṣe pòun lẹ nífẹ̀ẹ́ náà lẹ́ẹ̀mọ́ súnmọ́ níbo ni kọ́lẹ́jì yín wà àǹtí tẹ́ ẹ̀ bá lè bàbá yín bàbá yín sọ̀rọ̀ sí ẹ̀ tún lè bá màmá yín sọ̀rọ̀ ni nígbà tí wọ́n mẹ́ni yẹn wá kẹ́rẹ́ rà pé màmá yín sí kọ̀rọ̀ yàrá mi ìfẹ́ dójú tì yín ni o màámi ẹ dákun ẹ bá ń bàbá mi sọ̀rọ̀ o ẹ tí wọ́n mú wáyé mi ò lè fẹ́ o tí màmá yín bá wá bí kí nìdí kí nìdí ẹ lè ó lè dàrin òrùka ẹ lọ báwọn ọmọ yín kẹ ẹ bú ẹkún mọ́ mi ẹ ẹ wò mí ṣe lórí ọ̀rọ̀ pankẹ́rẹ́ yìí ọ̀dà mo ti lóyún fún un kò sí tí màmá ó ṣe mọ́ bí ọ̀tẹ́ wọn lọ́rùn bí ó bó ti wulẹ̀ kó burú tó wọ́n bọ̀ kọ́ wọn sọ̀rọ̀ ó lè dùn bàbá tẹ́ ẹ bá fẹ́ ẹ ẹ fẹ́ disappoint wọn ẹ fẹ́ lẹ́ẹ̀tì wọn dáhùn bí yẹn tí ètẹ́ tí wàá fi lẹ́ẹ̀tì wọn dáhùn yìí sí ọ̀wá burú jù yẹn gan lọ ó burú fa ẹ bá ti rí bàbá eléyìí ọmọ pé àwọn tó ti juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́n tán ni wọ́n dẹ̀ sọ wípé tó o bá fẹ́ kọ́ ọ sọ o kò lè pín kò àṣẹ pé ẹ̀tọ́ gbọ́dọ̀ fẹ́ nì wọ́n náà dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bí bàbá náà jọ́nà kọ́ bẹ̀rẹ̀ pé bàbá ni wọ́n kò àṣẹ pé o gbọ́dọ̀ fẹ́ wọ́n náà dẹ̀ sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ kí ló wá dé nítorí tọ́lọ́hún ìbàjẹ́ ìpọ̀ aburú ìpọ̀ ọmọ tó yẹ kó o bí wọn mọ kí ọ kú oríire kí ni èèyàn máa dùn kí ni ọmọ dùn ọwọ́ àsọ iyì rẹ ọsọ dẹ̀tẹ̀ ìbejì ló tún bí ìbejì ló bí kádàrá ọlọ́run ni pé ẹni tó padà fẹ́ tó padà bímọ fún náà ni ṣùgbọ́n kò ráyè kó sọ báyìí ó ti ṣé ó ti pọ̀ jù bàbá àfikẹ́ foríjì o àfikẹ́ foríjì o. ọ̀sẹ̀ yìí. ẹni tó sọ pé kí ni màá ṣe ni hmm. ó gbé ọmọ sílé níjọ́ mọ́kànlá ah. torí gbogbo ohun tó sọ ń sìn lẹ́tọ̀ àti sọ̀rọ̀ wájú fún ọjọ́ mẹ́pàlá ni mo fi wá kì í mo láyé tẹ̀. bẹ́ẹ̀ ni ẹ débì ẹ débì náà. tó kú mọ lọ́wọ́ ńgbà tí ọ̀rọ̀ bí bàbá. ẹ ẹ nà tó bá kú ńgbà tó ń rọbí ńkọ́. tó bá kú ńgbà tó rọbí. ọjọ́ àṣìṣe tá a ṣe yẹn àṣàfihàn àlùbáyé náà ti ń tì mí mọ́lẹ̀ kán ṣàforíjì fún wa a ti mọ̀ pa ti ṣẹ̀yìn àforíjì yìí là wà kò sí kọ́ta fẹ́ ṣe ẹ dáríjì mi ẹ jọ ẹ mọ̀ mọ̀ sẹ̀wọ́n ni kí ló bá ṣe mistake sẹ̀wọ́n ẹ mọ̀ mọ̀ sẹ̀wọ́n ni ìkọ́ nígbà tó ti kú òní kankẹrẹ nígbà tó ti kú òní ayé tẹ̀ ló ti mọ̀ pé wọ́n mọ̀ wá bí ó ti kú tí wọ́n bi léèrè pé sọ́sọ́ ibi tó ti kú ò pé ibi tó ń wà nìyí àbí tó bá kú lọ́dọ̀ girama tí ò sì lọ lé wọn tó sì wà ń pò tọ́wà yẹn sáwọn ẹbí rò mọ́ wá káàkiri. bẹ́ẹ̀ni olóòtú àmọ́ ọ̀la condition tí mo bá ẹ̀ pẹ̀lẹ́ lẹ́ran ara oníkan tí mo fi. ọ̀dísà wo lọ bá kọ̀dísà tó pé ọ́ pò ń bọ̀ kọ̀dísà wo alùpùpù bá. gbà tí mo rí mo rí pé kò ara ìwà òkè dáadáa mọ̀ ní ẹjọ́ àforíjì fún mi ẹjọ́ àforíjì ni mo wá ẹjọ́ ẹ bá mi bẹ bàbá ẹjọ́ ah. tó rọ ọlẹ́ gbogbo ọmọ nàìjíríà bá mi bẹ wọn mo ti ṣe àwọn ẹ̀mí kan wọ̀pọ̀ mo ti ṣàṣìṣe ẹ̀bẹ̀ ni mo bẹ wọn kọjọ. àwọn ayé tẹ̀ náà wà lórí ẹ̀gùn. láti ìgbà mi ti délé dìsín mi bikin sun station lẹ́yìn bikin sun station lọ́la ni. Mm, station náà ló kulẹ̀ yẹ kó máa sun. látànà gan tí mo ti jáde kúrò lẹ́nu mi ìjọ torí ọlọ. ó ti yọ padà station láti bí. ẹjọ torí ọlọ àforíjì làwọn ẹjọ àmọ́ pa ti ṣẹ̀yìn ẹjọ àforíjì ẹjọ ẹjọ torí ọlọ ewé oníṣọ lọ́wọ́ wa eléyìí náà ti ká àwa náà lọ́gbọ́n ọgbọ́n ọmọ kékeré tó wà ní wa ló fà àwa náà dẹ̀ ti rí i pé a ti ṣàṣìṣe ẹjọ torí ọlọ àlè ṣe bẹ́ẹ̀ ẹjọ ẹjọ torí ọlọ ẹjọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹjọ torí Ọlọ́run. ìkànnìbọ̀ ọbọ̀ oyún ọbọ̀ ọbọ̀ láti oṣù mẹ́wàá. oṣù mọ̀ pé ìwọ ló lóyún. èmi wàá mọ̀ pé ilé ọkọ ló wà dàdí ah. tó bá pè mí a máa ń sọ̀rọ̀ lójoojúmọ́. tó bá ṣe báàbù ti bẹ́ẹ̀ lé ẹ̀ sí ọ̀dọ̀ mi wọ́n fẹ́ẹ̀ mọ́ ju ilé mẹ́wàá lọ. ilé máa yìí sọ́dọ̀ yẹn. ebi wọn lọ ilé ẹ̀ lánàá ẹnìkan lájọ lọ ilé ẹ̀ lánàá. so àdúgbò náà ni. àdúgbò ni àdúgbò nígbà tó ṣe tó ṣe tán lọ wá ṣe páàkì lọ sọ́nà tó dédé ká tó lọ tíráàkì wọn mú bẹ́ẹ̀ bàbá ó plan gbogbo tó ṣe yìí kọ́mọ́dà sì yàjọ mi pé nítorí ọlọ́run a ti ṣẹ̀yìn a ti ṣiṣẹ́ ẹ̀jọ̀ nítorí nítorí ọlọ́run a ti ṣẹ̀yìn ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn ẹ̀jọ̀ nítorí ọlọ́run a ti ṣiṣẹ́ a ti ṣàṣìṣe nítorí ọmọlẹ̀ kí ni wàá ṣe ń lé. ọwọ́ akamọ́lé ni ó ní pàrọ̀ rò pé mo ti jáde lé bíi nine thirty ten ni ló bá ń sọ fáwọn ọmọ tó wà ń ta pé ìyá àbèjì ló ń béèrè ohun rẹ̀ ti máa gbọ́ náà ló ta méjì ni mo wà bá a máa jọjú ta ló bá dòun kí ló dé láti tọlọ́pàá bí mo wọ́n ti rán wá bí mo ṣe afẹ́mọ́ sáré tí mo ra mọ́nà mo ṣe pé àbídìgbò ń bí nìyẹn ẹni tẹ̀ ń wá òkú tiẹ̀ tí wàá ka mọ́lé bóyá tó plan kan náà láti ṣe fẹ́ mi gan kí kú ká lè bá a láyé wọn. ìgbà tó ṣẹlẹ̀ ẹ ní sọ̀rọ̀ tán sá ní àná tí mo dé ṣọ́ọ̀bù torí ó rẹ̀ mí ìjẹta tó fi mí lẹ́yìn tọlọ́pàá ilé ni mo lọ lálẹ́ ní ìjẹta ìjẹta náà ni wọ́n sì fi ọ lẹ̀ ẹ̀ alẹ́ náà fi mí lẹ̀ nígbà tó dẹ́ rẹ̀ mí mo dẹ̀ lọ ilé nígbà tí mo délé mi ìgbọ́ programu kankan torí kò síná lórí fóònù mi nígbà tó dẹ̀ di àná tí mo jáde pé kí n wá solution láti wá àwọn èèyàn kọ́ wá bá mi bẹ̀bẹ̀. àwọn èèyàn lọ wọ sọ́ọ̀lù ẹbí ni bàbá ẹ bá ń dúró àwọn ẹbí mi wà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹbí ẹ wà lẹ́kọ̀ọ́ àwọn dáàdì mi wà lẹ́kọ̀ọ́. o lẹ́bí kankan bàdàn ẹbí mi tó wà ń bàdàn àǹtí mi náà ti wá bí láàárọ̀ ìtòrú rẹ̀wọ̀n hospital náà wá àwọn náà dẹ̀ ti lọ sí ṣọ́ọ̀bù wọn láàárọ̀ wọ́n ti lọ bá aláàjì kòròjú pé ẹ̀bẹ̀ náà lábẹ́ kò sí nǹkan tá a ṣe pé kọ́ bá mi bẹ̀ wọ́n ọjọ́ nítorí ọlọ́run a ti ṣàṣìṣe àforíjì nìkan ṣe fún wọn. so next thing àná yẹn dẹ̀ rí tí mo dé ṣọ́ọ̀bù àwọn èèyàn ń pè mí pé àwọn gbọ́n kan bá àwọn kan bá lórí ètò mú ní mi gbọ́ nǹkan kan toró rẹ̀ mí kankan ṣáàmà kápẹ́ńtà tó jẹ́ ṣáàmà wa ní abẹ́jà ìyẹn wá ní àwọn gbọ́n kan báyìí báyìí báyìí báyìí láti ìjẹta tán ti wá kó ọmọ lọ́dọ̀ mi ṣé mo yọjú síbẹ̀ mo ní àbí tí yọjú síbẹ̀ o ìyẹn ni kí n try kí n wọ ọ̀rẹ́ mi kan kí n lọ fún ní nǹkan tí mo bá ní ah mo ní mi lè lọ síbẹ̀ pé ẹ̀rù ń bà mí àti dé ibẹ̀ next thing aunty mi bá lọ síbẹ̀ náà. ẹ̀rù wèrè tó bá ọ bá ọ bá ọ lákòókò náà nù ẹ̀rù ń bà ọ sì ń bà sùn ẹ̀rù ń bà ọ sì ń bà sùn ẹ̀rù wo ẹ̀rù yẹn ni ìfẹ́ gbọmọ. kì í ṣàmù ẹnìkan dání mo dẹ̀ mẹ́nìkan dání bí mo ṣe wá mẹ́nìkan dání nígbà tá a gun ọ̀kadà tàbí fọlọ́kadà ló one thousand ló wà lọ́wọ́ mi adẹ fún woman kan wà wájú ọ̀dọ̀ wọn opposite wọn tó ń ta minerals kankan adẹ ra table water table water yìí ti tutù jù torí mi ò lè mú tó tutù lọ títí ọ̀rẹ́ mi dẹ̀ gbọ́ mi yẹn ó mú nígbà tá a dẹ̀ dé ọ̀dọ̀ wọn musalama àbúrò ẹ̀ ló yọjú sí mi mo ní ẹlẹ́yà ni mò ń béèrè nǹkan kan mo tẹ̀ ń sọ pé ọ̀hún kó kínní ìjó ọ̀hún káṣọ ọmọ ọ̀sìn kankan wípé kí ló ń ṣẹlẹ̀ báyìí nǹkan kan change tó wà lọ́wọ́ bí mo ti yẹ́yìn padà ni bàbá ti mú mi wọ́n ti ń ná mi mo dẹ̀ ní mi lè sá lọ dájú. bẹ́ẹ̀ wọ́n náà yẹ wọ́n pàtẹ́wọ́ fún mi. yàtọ̀ sáà nà mí náà mí náà mí náà mí tọkọ ẹnìkan náà dé táwọn náà náà mí tọ́fà ṣe mi lára lọ́pọ̀ lórí dàgídí ìgbòkó kan wá gbé mi látà náà náà mo ti wà ní bíbá. zara is jare ẹ jọ ẹ bá mi bẹ̀ dáàdi ẹ torí Ọlọ́run mo ti ṣẹ̀ wọ́n mo ti ṣẹlẹ̀ dà wọn ẹ torí Ọlọ́run kọ́ wa lánàá bí Muhammad sallallahu alaihi torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ wọ́n ọ torí Ọlọ́run mo ń bẹ̀ wọ́n ni ọ torí Ọlọ́run mi lágbára mi ní nǹkan kan torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ wọ́n ẹ jọ bá wọn tọ́jú oyún kó sùn oṣù mẹ́wàá. dona ó mọ̀ pé oyún rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ah. lára rẹ̀ àbí. ẹ ó ṣe bọ́dà láti ìgbà tá a ti jọ ń sọ̀rọ̀ lórí fóònù òun náà ló wà lórí ìjókòó yìí ojoojúmọ́ là ń sọ̀rọ̀ òun oh, ojoojúmọ́ là ń sọ̀rọ̀ lójoojúmọ́ dáàdì àti ká máa sọ̀rọ̀ lójoojúmọ́ dáàdì àti ká máa sọ̀rọ̀ lójoojúmọ́ ọ̀rẹ́ fún tí ó sì lọ́wọ́ mi gan ni. Mr. Pankere ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣe ọ̀dà ẹlẹ́yà ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣe ọ̀dà. bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ ó dàbí pé bàbá fọ́ọ̀sì yín kẹ́ ẹ fẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ níbẹ̀ yẹn ni bẹ́ẹ̀ fẹ́ sọ lórí afẹ́fẹ́ pé bàbá fọ́ọ̀sì yín. Ah, rárá sá. wọn fọ́ọ̀sì yín. bẹ́ẹ̀ ni sá. ẹ ṣọ́ọ̀kùn náà fọ́ọ̀sì yín. bẹ́ẹ̀ mi ò fọ́ọ̀sì mi sá. irú ìyàwó bàbá yín. irú ìyàwó bàbá yín. tẹ̀blíìkì ni wọ́n wọ́n le gan. wọ́n le wọ́n ní tẹ̀wálé báwọn sọ̀rọ̀ pẹ́ lọ́sẹ̀ kan tí màá fi pè é láti bèrè ẹ̀tẹ̀. irú ẹ̀ o màmá yín. tẹ́tẹ̀ lè bá yà yín sọ̀rọ̀ ká sọ pé lè bá màmá yín sọ̀rọ̀ lè bá bàbá yín sọ̀rọ̀ máà tí ẹ lọ fẹ́ yẹn ẹ lè pè jókòó njọ́ kan láàrin òru pé gbàtẹ́ débẹ̀ pé ní ìfúnmọ́ bí mo ṣe fẹ́ sọ fún bàbá àti màmá mi ni wọ́n gán lè ràn mí lọ́wọ́ mo ti fẹ́ èèyàn kan o bó ṣe wà mo ṣe wà oyún bẹ lára mi o torí aburú ti ń bẹ ń bẹ wọ́n wulẹ̀ sún mọ́ mi bá ń pè wọ́n kí wọ́n jẹ́ padà sọ́dọ̀ ẹ̀ nìyẹn ẹni tí wọ́n mọ̀ ni ìmọ̀ bí ṣe bá wọn sọ̀rọ̀ ni tẹ́ ẹ fi wá ń gbà láàyè kó mọ bá yín lájọṣepọ̀ lẹ́yìn tẹ́ ẹ mọ̀ pé oyún ẹlòmíì ń bẹ lára yín àwọn tá à ń sọ pa àṣírí nìyẹn o tẹ́yàn bá tọ́jú àṣírí kan aburú wà rí lura wọn àwọn àṣírí yẹn wà máa pọ̀ sí yóò máa pọ̀ sí ló fa wàhálà yẹn ẹ má gbàgbé pé ẹlẹ́yà ìkíyèsí ọmọge o ó ti lọ́kọ tẹ́lẹ̀ o ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ó padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ nínú Islam kò dáa kí ọmọ tí ọjọ́ orí rẹ̀ wà ní déètì tí ọjọ́ orí ẹlẹ́yà ìwà kọ́ mọ́ dágbé ojúṣe òbí sì ni kí wọ́n wò pé pọ́mọ ṣe ń dágbé ọ̀dà tí ò sì mẹ́lòmíì wàá bá wọn tí wọn ò sì láìkẹ́ ẹni tí ẹ ń rí pẹ̀lú ojúṣe wọn ni bọ́ọ̀rẹ̀ wọn bá ní ọmọ yìí mo mọ̀ fẹ́ fẹ́ ọmọ yìí mo mọ̀ lẹ́yìn tí yóò fẹ́ mọ̀ lọ́mọ kọ́ ọmọ mi fẹ́ ọ wà nú àṣà Yorùbá kì í ṣe pé ẹ̀sìn ló mú wá kì í sì ṣe ìwà ojú dúdúdú ṣùgbọ́n tó kù sọmọ lọ́wọ́ ni pé ẹ̀ńtẹ́ mú wáì mo fẹ́ o ẹ̀ńtẹ́ mú wáì mi ò fẹ́ o kúkú wá bẹ́tà kó sọ ń gbà náà ju pé kó wá mú tìjú bá ìyá àti bàbá rẹ̀ lọ.